إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله أبوكم ومرين أبو جماعة أبتجوي أنا نبوكي كلبو مرين الله سبحانه وتعالى ومري سبحانه وتعالى أنا سأجني دسوه للي أجنك يا طول دسمه كان من أقوبه أكويل لا يوسف أجني مني Omori subhanahu wa ta'ala wọ́n sẹ́ ìjẹrẹ ajin anáìkẹyà ní òhúrẹta inú rọ́jà inira àkàhẹ́ àtẹ́tẹ́tẹ́ ìrìnà túró òrẹ̀wó àti kẹ́nà 1434 years anan tó wọlé sallallahu alaihi wa sallam ní ìjírá mọ́kà wọn mọ̀dínà aná sẹ́rẹ̀ ìyọ́nira ní

in suratu tauba oka sodaki tiara owe anami dono muri yawrewa owe men doni to wan yano ni to kama on leti don to wan don wori subhanahu wa ta'ala doka inani ani e nainan ana ka oba be ni shewe ana we rajab zul qada zul hijja to muharram den don wori ko wenan ana konina nan azani ona le ka ona me ename ke wanna ɗaya allawa kowa mai mai kewa na ina wasa amma irin ashadu hurma ina wani na ki da sacred months ko muri ko zaru ya tare ina wani kowa bin yi shirmu ya wani subhanahu wa ta'ala kun yana yana na waraja ba amma jika bulin ni wede tuka ko muri de a enenyi aikana ka is all encompassing aikana ka oni ashumuliya a aisanani comprehensiveness ka towe amina america banani that process then january that is the month and then they worship the god the god anai e, e the janus then in february now that they are banwuri and my promise on the inshallah ka let to ma many january february now that like a wisdom was over you are think e encyclopedia britannica wani encyclopedia americana di akɔ ɛsɛ ne katina ne january ne these are days ɔno oh, mɛ ne january mi ne kɔ hɛ ɛkɔ fi worship the the the the god of the sun on the sun day ɛna ɛkɔ hɛ ne fi worship the god of the god of the moon on the moon day ɛna moon day ani ɛyɛ kó mo ní ɔgbà ne kɛyɛ wɔtɔ kyerɛ ne so ɔno mo de yɛ aka de ka ɛsɛ nyɛ ne ɔwɔ kó mo ní kó mo ní ɛsɛ nyɛ ne ɔka ɔrɛ ti.